وان بل الله عز وجل يقول في كتابه الكريم لنبيه محمد صلى الله عليه واله وسلم ان ìfẹ́ ọlọ́run fún ànágbà muhammed ọ̀sọ́lá nínú síra rẹ̀ alákùnrin ni pé wà kó rọ́pì lójú ní ẹ̀lìmọ̀. síra anábì máa sọ pé ọlọ́run dákun lé mi fún mímọ̀ ọlọ́run lè fi fún mímọ̀ nínú gbọ́dọ̀ ní kánàbí máa tọrọ nù. àwọn àfáà máa lo àyà yìí gẹ́gẹ́ bí ẹ̀rí kàwé pé ní ìmọ̀ ilé ẹ̀mọ́ ń tọrọ àlékún rẹ̀. èyí mọ̀mọ̀ kó wá lóko torí pé ẹni tó nímọ̀ jù nínú àlùmọ̀ yìí náà làbẹ́bí tó dúró sí ní tó kí lọ́wọ́ tó tó máa tọrọ àkórọ́ gbèsè jù ní ẹni náà ọlọ́run mímí kún nímọ̀ ilé iṣẹ́ yẹn wá pé ní kò sí bẹ́yẹ tètè kọ́mọ̀ tí ó dókun rẹ̀ ìkànnà àpapọ̀ olùwẹ̀wò ti bẹ̀rẹ̀ orin rẹ̀ yìí ó ní kò fẹ́ tó lè dókun ìmọ̀ láwà láwọn ọmọ ara ṣàwó àlùfáàfáànà kódà wọ́n yẹ pé ọ̀nkọ fún one thousand years ọ̀ lè dókun yẹn ọlẹ́lẹ́yìn kankan ní àlọ́lé tó wọ́n àyèbí tó yí wọ́n wọ́n gbé kalẹ̀ bí ọdún pẹ̀ gan ọdún pẹ̀ nù ibi tó yẹn gbé tí wọ́n kalẹ̀ dé ní wọ́n dé kíní ní ọdẹ. kò sẹ́ni tó lè dé òfin ìmọ̀ lọ́lọ́run fi ní kánú ìmọ̀ sọ tó àkóràn kò sí di ní ìmọ̀ ọlọ́run fi ń fún ní ìmọ̀ ẹni sábà máa pàtàkì ìmọ̀lẹ́ ẹ̀lẹ́ nínú kọ̀ọ̀rọ̀ sọ́nà ọlọ́sọ bá ní pé wà fún ọ̀bì títí di máa là ọ̀rọ̀ ní mi kólówó ọ̀rọ̀ ní mi kólọ́mọ ṣùgbọ́n a rí tọ́lọ ní máa tọrọ àdékùn ìmọ̀ eléyìí apẹ́ ní àkàtúkà ìmọ̀ òun ọ̀rọ̀ ọmọ àìjáwọ́ mẹ́ ọ̀yá kìsọ̀ alẹ́ ní ìfẹ́ àárí bímọ àdùn ẹgbẹ́ bá wá nímọ̀ ọdúngbọ́dọ̀ tó ní kòkòrò ń pa pé ìmọ̀ yìí kó lọ mẹ́rin kàǹfààní báwo èèyàn gbogbo bí tí wọ́n lè bá òkú ọdún dé ìyọjáde àìsèdàbíyà ni àyífànàwíyà ni àwọn tẹ̀síwájú ọjáde jáníà gbogbo tó bá òkú ọdún dé ó fẹ́ kó bẹ́ẹ̀ lórí ní pé làwọn èèyàn ti ṣàǹfààní pẹ̀lú ìmọ̀tọ̀kọ́. torípé ló ta kàtíwájú ni pé a ní àníyàn dáadáa bá fẹ́ kọ́mọ̀ nínú àníyàn káàdà ni pé rọ́pò ìjẹ́ àlèmẹ́fì afẹ́gbẹ́ ìmọ̀tẹ́kù fúnra wa bákan náà rọ́pò ìjẹ́ àlèmẹ́gẹ́ yìí àtúnẹ́gbẹ́ àmọ̀tẹ́kù fún ẹlòmíì ọlọ́wọ́ láti jẹ́ ìmọ̀tẹ́kù kó fáwọn èèyàn lónìí ká máa ìmọ̀ wa fún فقد قال الله سبحانه وتعالى ọlọ́run bọ́ bá mi tọ́lá ìsọ̀bá ìpínlẹ̀ mọ́tàlù ìgbẹ̀bí náà fún mélòó tàwọ́rá ọlọ́run náà ta fún ní tàwọ́rá àwọn òwúlà fún tàwọ́rá àwọn yẹ̀rù bí àwọn yẹ̀rù bí tọ́lá wọn ń tẹ̀lé ànílé wa àmọ́ náà ilé ọkùnrin àwọn ọkùnrin ìmọ̀ nínú ẹ̀tọ́ ẹ̀lò tó mọ̀ ìdámúyá ìlú ha wọn wá fún níwọ̀ rẹ̀ wọn àtọ́ wọn àlú wọn àti sàǹfààní kàmáfàlẹ̀ ìṣùmọ́ yáhìnlẹ̀ àpá ọ̀rọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni fàbí ẹrù tíra ẹrù wé púpọ̀ fàbí ní fàbí ní sábà tó sọ ìlú Bukhari àti Muslim tẹ̀sí sẹ́rù kẹ́tẹ́kẹ́tẹ́ tó mọ̀ tẹ́ẹ̀dì lù bẹ́ẹ̀ lẹ́yìn tó nímọ̀ yóò fi sàǹfààní bí ẹni tó gbé ìmọ̀ dání tó rẹrù mọ̀ tí ò tẹ̀ mọ́ tó wà nínú torí pé àdédé kọ́mọ̀ lásán ìtorí nǹkankan làájú kọ́mọ̀ nítorí ká lè àǹfààní fúnra wa àti ká tó ṣe àǹfààní fáwọn èèyàn láwùjọ gbogbo ní ẹ kéde kẹ́lẹ́ máa ní ṣe fáwọn ìta àti pé gbogbo ìbá gbogbo ìbá láì ní onípa kankan láwùjọ. وقال النبي صلى الله عليه وآله وسلم يستعيذ بالله من علم لا ينفع anagba muhammad sallallahu alaihi wa sallam a máa wá sọ̀rọ̀ dọ̀ ọlọ́run kó torí pé kò tún lóun bí ìmọ̀ tá a kọ́ torí ẹni náà àdúrà bá mi lọ sí ní pé aláwọ̀ àwọn obìnrin mi ní ẹ̀mí làyà ń fà. ọlọ́mọ wa sọ lọ́dọ̀ rẹ níbi ìmọ̀ tí ó sàǹfààní tí ẹ kẹ́kọ̀ọ́ lásán tí wọ́n ń kọ́ ibi tó ti jáde ìlú tá a dà ìlú tá a dé ó tó sàǹfààní kẹ̀kẹ́ tí wọ́n ní ìfàní irú wọn àbí ẹni tó fi ẹ̀wá kọ́ ẹ̀rí tí ń lò láwùjọ tó tó kọ́ iṣẹ́ ìdáná àbẹ́ńtó lọ kọ́ tẹ báwa jẹ́ ojú ògùn àbẹ́ńtó lọ kọ́ iṣẹ́ kí náà bá ń tó lẹ́nu ní ẹ̀ṣẹ̀ àní ni mo wá pẹ̀lú màtíọ́sà àǹfààní pàmìlì kọ́ sí ìlà yàtọ̀ àtọkàn tó ti dí pẹ́ta tí ò fáyọ ọlọ́run. wàmí ìyọ́nsìn là àtọ́ṣùbà àbí ẹ̀mí tó yẹ pé ní ojú kòkòrò ìfẹ́ ayé ìfẹ́ abùn ó ti gúnmú níbẹ̀ tó yẹ pé òtítọ́ ló ṣe fún tí ó tó àdébí àwọn wa tó kọ́kàn wọn rí bẹ́ẹ̀ kẹ́mi wọn rí bẹ́ẹ̀ wà mí ń dùn á ńlá ìpàdé àbẹ̀là àbájọ àti ní ní fẹ́ dùn ní pé ìmọ̀ àwọn ọmọ tó ń sàǹfààní ìmọ̀ tó yẹ bá ilé ìmọ̀ nàìjíríà tí bàbá kan ṣe fún wa ní. ìṣe àìsàn pàtàkì àwọn ọmọ rẹ̀ ẹni anábà mùsùlùmí rẹ̀ sọ́nà káwọn ọmọ ṣẹlẹ̀ aláàrẹ̀ ní pẹ̀pẹ́ ìmọ̀ ní humani àwọn èèyàn méjì kan láwọn ìlú àánì fún èyí àwọn olójúkòkòrò àwọn wọ̀bìà méjì àwọn wọ̀bìà méjì kan wà tí wọ́n èyí yóò mọ̀nìwó ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn wọ́n bí àìmọ̀ olójú kòkòrò mọ̀ wọ́n bí àìmọ̀ ẹ̀fẹ́ tó wá fún yẹn ní nǹkan tí ò bá tọ́ ní àwọn olójú kòkòrò tí kò títọ́ ẹ wọ́n ní bẹ́ẹ̀ ló yẹ kí yẹn jẹ́ ń bí mọ̀ àmẹ́bìnrin tó bá ní wọ́n bí àìmọ̀ kò ní yó tó bá gbọ́rọ̀ ẹ̀sìn kan tó tún ní wọ́n tún fẹ́ sọ níbo olúdó ìgbà tó gbọ́ náà tó wá àbúkí ní ẹ̀yìn tẹ́ẹ̀tì kọ́mù lẹ́ ń bá wí yóò tún lọ náà tí wọ́n bí àìmọ̀ tí wọ́n bí olójú kòkòrò ànẹ́bì ní irú ẹni bẹ́ẹ̀ kò ní yó mẹ̀rùnrùnmù fi ẹ̀yìn láyé ṣúra nìbú wà mẹ̀rùnrùnmù fi tó bá ní wọ̀bíà ọ̀rọ̀ ayé kò ní ẹ̀yìn rí olówó kan kó lówó níbi fún náà ibi táwa lówó lẹ́yìn òtítọ́ báyìí yóò tún máa wá sí ọ̀nà tó tún máa fi wá yóò pọ̀ ju tèmi àtẹ́tà lówó lọ ẹ̀fọ́ olóòótọ́ wọn ti ṣeré kó wọ́n tẹ́lẹ̀ gbọ́ bùkátà wọ́n fẹ́ fi kọ́lé ra lọ́tọ̀ náà wọ́n ti owó pé ráǹkì ní kọ́mọ́ lè fi kó mọ̀ wá nìyí tó bá gbé jáde náà pé ráǹkì ẹ̀dùn já wálẹ̀ ó lè mọ́ lè àbẹ́nu Nàìjíríà yìí àbí nílé Èkó yìí wọ́n wá já sí ìlú yìí tó bá láti kọ́ sí kò lè pé ní àìrò jẹjẹ ló tó lórí ẹ̀hún eré ráǹkì wọn ti já wáyé. ẹgbẹ́ wa fún gbogbo ní ọmọ alágbàáyé ìgbé ní káwọn gbéra gbéra àwọn ọmọ yóò tún bọ̀ wá ìkámẹ́bàmí kámẹ́bàmí ojú kòkòrò ayé bẹ́ẹ̀ làwọn onípò tó ń wá ipò ipò ayé tó bá mọ láti lẹ̀ yóò mọ̀ lòkè díẹ̀ díẹ̀ yóò mọ̀ lòkè díẹ̀ díẹ̀ tó bá débi tó parí bí lókè tó ti yẹ kó lékún ẹ̀fẹ́ tó ga jẹ́ president president tó tún ti fẹ́ fi ìfòlẹ̀ mọ́ òbí àmì méjèèjì wọn yóò náà eléyìí ló ti agbọ́dọ̀ sí ìsinmi ká ní rọ́ọ̀bì àtàkọ́kọ́ nǹkan bí a ti mọ̀ kọ́ kúndùn mọ̀ fẹ́ẹ́ bọ́ọ̀dù tó náà ó máa wá lè kùn ṣé bá ti kàfúnra wọn jọ wò pé èèyàn ó mọ ẹjọ́ ní mímọ̀ lókè tí yóò bá kó ṣubú tí yóò bá kóra dún bí ìmọ̀ tí ń wá wọ́n yẹn tó bá tó níra pé a ti di nǹkan a ti di ẹkú a ti di kìnìún kò sẹ́ńtẹ́rẹ́ kó lúwa mọ́ ilé ẹ̀rọ gidi ẹ̀fọ́rọ́ aláìmọ̀kan ẹni tó nímọ̀ jù láàrin gbogbo wa lọ́nà àkọ́rọ́ mi fi di ní ẹ̀yìn mọ̀ ọlọ́pàá níbi láti fún wáàdì fún ìmọ̀ bó ni wọ́n ṣe wá dé nìkan náà ní ọ̀sìn ní mọ̀tò. bàbá ní àǹkọ́ òkàbí sàwọ́ àgbo ẹ̀yìn lè bí a ti tó fún rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ní àtàwọ́ àgbo ẹ̀yìn lè bọ̀wọ́ ọlọ́run ẹ̀ra rẹ̀ lẹ̀ nítorí bá fọ́lọ́ wàtárì tó lè kíbar kọ́ fi kíburu lẹ̀ kí ló ń jẹ́ kíburu mọ̀tòmọ̀tò ìgbéraga jáwọ́ nìyóò gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́. قال الله سبحانه وتعالى ọlọ́ni fa áfùlùfù àyà rí òun gbé jìnà òun fẹ́rí rẹ̀ fún níbi áyà mi bí ká pẹ́ fún bí mọ́ èmi ọlọ́run الذين يتكبرون في الأرض الذين يتكبرون في الأرض بغير الحق أو تفرس متمتو لله أو نجرجا fẹsẹrì ìgbéraga lọ́nà tí ó tọ́ ìmọ̀ èmi ọlọ́run ń pè wọ́n jìnnà sí ẹ pé ìmọ̀ ní ìmọ̀ ní ọrùn fún wọn. àti ẹgbẹ́ wà ní yàrá kó la àyà àti ẹgbẹ́ gbogbo evidence ẹ bá fún wọn lórí pé ọ̀rọ̀ ikú ṣe rí ìwé ṣe rí ni láàyè nínú bí ha wọn ní yẹ́gí wọn ní ìgbàgbọ́ ẹlòmí lè ní ìjà tó ń jà ìjà gidi ẹ̀rí ti sílẹ̀ yóò wá sagídí débi pé fúnra yóò fẹ́ fúnra rẹ̀ débi kúkúrú wọ́n wá sọ̀rọ̀ sọ̀rọ̀ àdè máa ń wọlé bọ̀kárì láyé máa ń kó ẹ̀rí wọ́n sọ̀rọ̀ máa ń bọ̀kárì wọn wọ́n kó ṣe rí ẹ̀fẹ́ lómi ni máa fún ẹ̀ tẹ́bá kó wálẹ̀ kó kó kó kó sókè fún ẹ̀rí mọ́ rẹ̀ tẹ́ kó jáde ní ọ̀dọ̀ bá àwọn ọmọ pé àti agbami ni bàbá yìí sẹ́yìn òde rọ́ọ̀lù àyà yóò tún múra sílẹ̀ gbogbo ẹ̀ tẹ́bá wò kó wá nǹkan bí yóò tutọ̀ níbo gbogbo àti buhari yóò bá tún tó ga jùlọ nínú ọ̀dọ̀ sọ̀hábà àwọn onígbèraga ìṣesí wọn ni kò sí fẹ́ mú alẹ́ ìfún ẹ̀ tó tó wọn lọ́mọ gbèraga lẹ́nu lọ́mọ bí wọn ní ẹ̀rọ kó ta áyà tẹ̀ sábà ní gbogbo ẹ̀yìn tẹ́ kó wá fún láàyò nínú bí ha wọn ní gbàgbọ́ wọ́n ń yẹ̀rọ ẹ̀mí ìlàrúṣù sábà rọ́nà ẹ̀mọ̀ fún ọ̀nà pípọ́ rẹ o láyé tẹ̀lé gbogbo tẹ̀lé ìlà wọn ní lọ́nà àmì ẹ̀nà tó kẹ́sùn náà lọ́nà ọ̀nà tó dáadé ọ̀nà tó dáa wọn nílò inú gbólẹ̀ nígbà mọ̀ bẹ́ẹ̀ wọ́n ń yẹ̀rọ tẹ̀lé ìlà lẹ́gbàá yẹtẹkẹdó òtẹbíla yìí náà wà ní ọ̀nà tó yẹ ká máa ní ọlọ́ni báyìí kàbí anáwó ka zábò bí àyà àdínà irú àwọn ènìyàn ó ti pọ̀rọ̀ náà nírọ̀ ni ọ̀kánù àníhà ọ̀pẹ̀lú gàpẹ̀lẹ́ fún àtìlérò wọn àrísọ lọ́rùn wọn ti fọ́nú fọ́ra lùgbàgbéra wọn àkàtọ́ lọ́rùn àwọn onígbèraga tí wọ́n ṣe wọ́n ní nítorí bá dúró lé lórí náà ni wọ́n mọ̀ dúró wọn àti ní kọ́rọ̀ ẹlòmíì kún àfọ̀rọ̀ tí wọn. tí ẹ bá fẹ́ kọ́ ìmọ̀ tó níwọ̀ àgbéraga ìmọ̀ ó nira láti kọ́ fún un torí tó bá wà lórí ìfẹ́sí ká tó bá rí tó ta kò ní fẹ́ jùlẹ̀ ìkan nínú àwọn akọrin ní alẹ́ẹ̀lìmọ̀ harigun ní fàtàlì mọ́ta áálí ìmọ̀ ogun ló jẹ́ mọ́ta ní fún èèyàn tó jẹ́ àlùmọ́tà á ní onígbéraga torí kò ní fẹ́ ti wọ́lẹ̀ fún ìmọ̀tì mọ́ rọ́yàn ni. ìmọ̀ ogun ló jẹ́ onígbéraga. kọ̀fẹ́ ìlú harikó nílí màkáàlì lè áàlì gẹ́gẹ́ bí àgbàrá òjò ó ti jẹ́ ogun fúkìní àyè tó ga. wọ́n ní káwọn olè wọlé wà bí kọ́sí wọ́n ti kí ẹ ibi ibi tó ga ni ibi ga olè kò sí bí agbára tí wọ́n wọ̀ tí ó ti kí ni tí ó rí báyìí tó ga ni bẹ́ẹ̀ náà náà bí agbára ni kò sí bí bá wọ́n kò lè rí ẹni ní ojú ni yóò ràn lọ́wọ́ láti rí mọ̀. wọ́n ní àtàwọn àbúrò sí mọ́tò lè àǹbìyà àmì nǹkan ẹ̀sà fáwọn ànẹ́bí ọlọ́ni àwọn ànẹ́bí ọlọ́ni ló ròyìn bẹ́ẹ̀rì lára wọn ni àtàwọn àbọ̀ ìtẹríba wọ́pọ̀ ní sí ìdíbákan làwọn ẹni rẹ̀ tí wọ́n náà bẹ́wà náà wọ́n nírẹ̀ ọjọ́ ìṣẹ́ ríbá ọlọ́wà sọ́nà wà pàdán tó fọ́nà bá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́ni wà kò fi dìjà náà haka ìmọ̀ ní sábà àkàmínà lùmọ̀mìnì rẹ ara rẹ lẹ̀ fáwọn tó ń tẹ̀lé nínú àwọn amòmìnì rẹ ra rẹ lẹ̀ ìwọ́tọ̀ ọjọ́ gàgà rẹ ra rẹ lẹ̀ fáwọn tó ń tẹ̀lé wọ́n jẹ́ tó máa á ti mọ́ wọn wọ́n jẹ́ olùgbéraga tí wọ́n ní. ọlọ́wọ́ sọ́nà wa ọlọ́ni wà ọjọ́ tó lọ́kẹ́ lé àwọn àyàn tó ká fún ọdẹ bẹ̀rẹ̀. bá di yìí bá tó bá jẹ́ tó fẹ́ kọ́ ní kò ní rọrùn fún láti أقول jẹ́ tó tẹ̀lé wa wani wa الله sallallahu alaihi wa alihi wa sallam yaqul alaba muhammadu sallallahu alaihi wa sallam inna allaha awha ilayhi ọlọ́run bá ń tẹ́lú mi ọlọ́run sọ fún mi pé àtàwọn ọ̀rọ̀ pé ẹ máa tẹ ẹ máa rẹra yín láàrin ara yín o ẹ máa fi tẹ́rí babára yín lò hàtà làyẹ̀wò àhàdùn àhàdùn sẹ́ni tó fi ní kọjá àlà lórí ẹnìkan ọ̀ní ṣe wótówótó lórí ẹnìkan ọ̀ní ṣe báàrí tọ́pù wa máa yàn jẹ tọ́pù máa wá wúwà ọ̀tẹ̀ lè lórí. bákan náà ló wà ní àdìsí mi ànábi ni wọ́n ń tàwa bọ̀ àdìlá ọ̀rọ̀fà ẹni tó bá tẹ́rí bá wọ́n torí tọ́lọ́ọ̀ni kéde tẹ́rí bá ti àwọn ọmọ oríta o òkúta ọmọ oníta bá ní owó náà rẹ̀ ní oṣù bàbá ẹ̀ tẹ̀mí mọ́lẹ̀ ah! ọkùnrin ọmọ onítẹ̀ríba kò onítẹ̀ríba o tó bá ń fún lówó ìjọjọ́ tó bá fún lówó tó bá ń gbé mọ́tò rẹ̀ wọ̀ yóò gbà pé ẹgbẹ́ pápọ́lọpọ́ lójú ọ̀nà jọ ọkùnrin pé ní ẹtẹ̀mí mọ́lẹ̀ àti tuwálé tó ti ṣe o torí bọ́ọ̀lù ṣe kí ni òun fún ní nǹkan ní ìyó èdè torí tọ́lọ́wọ́ àbí tẹ̀lé olóṣèlú tó wá fẹ́ kẹ́ ẹ̀dì olè wá kílẹ̀ inú máa kúlẹ̀ olè lè dúró láàrin yín tó ló mu gàrí ní kúrà kọmíṣánná kíní àná èdè kíní ó mu gàrí láàrin àwọn èèyàn ó ní ìfẹ́ aráàlú ẹjọ́ dérẹ̀ tọ̀yẹ́ fi bóyá tó yẹ̀tọ̀ àmù gàrí ní ìjọ́ mi láàrin ìwà àwọn ẹni ọlọ́run ni nínú ìwà àwọn ànábì ọlọ́run ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni táwọn ń pè ní láwùjọ wa ìwà tẹ́lí bá sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kirimáńgà ni ó máa ṣe níbi ọ̀rọ̀ níbi ìfẹ́sí níbi ìrìn ọ̀dẹ̀ ni àwọn sọ̀rọ̀ ilé sọ̀rọ̀ ẹlòmíì lè mú fífi ń yẹ pé ara rẹ̀ wájú ọlọ́yìn ló kù kápá ara ọlọ́dọ̀ yẹn ni èyí ni mọ̀lẹ́ka tó wá ní kíní kan tó bá ṣe kíní àwọn ní kọ́lọ́ ń jọ ń lé láwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ò bá mú sábà mọ̀ sí bá bínú kò sí bídà sí máa bínú sáàlẹ́bí ọlọ́run ní ìbẹ̀rù yìí o sábà bínú kò sí bídà ní wọ́n bínú kékeré lẹ́kọ̀ọ́ yìí ni mo jù bá rọ̀ ìwọ gbogbo èyí o àtọ́jú mi tó jẹ́ ìlókúrọ̀ parí kan ìlú tí mi fi gbogbo àbẹ́sọ̀ ọ̀nà yìí sọ o àwọn èèyàn ti fẹ́ tàn tí yóò bá ti ní gbéraga ẹ̀rí kó gbà pápọ̀ pé ọlọ́run kó tọ̀ sọ́kúsọ́ àyàn tí ìgbìmọ̀ yìí láfa láwùjọ tó wà yìí àsìkò wúlùkú yìí kó rẹjú mọ́ wọn kó lọ jẹjẹ kújẹ kó máa wò hàn ìgbàyẹn ká apá mi àwọn ẹni ọlọ́mọ nítẹ̀rí bá mi ẹtí kẹgbẹ́ sọmọ nítẹ̀rí bá mi ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kó jẹ́ tẹ̀rí bá nítorí tọlọ́run bá ní o kó má jẹ́ torí pé ọlọ́níjàlá bí kan sọ fẹ́ mọ́ gbówó lọ́wọ́ rẹ̀ máa ń tẹ̀rí bá fún ìyẹn kọ́ wà á mọ̀ ní kíbọ̀ ẹ̀rí mo tó wọn mo tó fọwọ́ àbọ̀ àrọ́nú wà kàfíyà nǹkan tó jẹ́ nǹkan ìwọ ni wàkàtí ìró sì léwu ìlànà ìbá wọn sọ̀rọ̀ sọ́nà ìjọba báyìí pé ní láyé ní kò lè jẹ́nà kò ní wà lè jẹ́nà kò ní wà lè jẹ́nà ọ̀nà méjìlá lè gbọ́ yìí nígbà pé pé kò ní wọ rárá tó wáyé kékeré àbí kò ní wọ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ tó wájẹ́ mùsùlùmí mọ̀nkánà ìkọ́lù mi ìgbésí kọ́ lọ́ ẹni tí lè dé òtún ọmọ náà kú ẹ̀rùn pé inú tó kéré lọmọ náà kú wà àbí kílẹ̀ ń lè inú pé atom àyèrà ní tó kéré tí ó bá jẹ́ mọ́tò mọ́tò ìgbéraga tó bá wà lọ́kàn yẹn ló wá kéré kò ní wà lùjẹ́ náà. ẹ̀fọ́ bá rò pé kí aṣọ wa máa dán ká lọ sọ kí bàbá wa ká kọ́lídé ní mọ́tòmọ́tò ni wọ́n máa ń gbà lẹ́nu pé à ẹnì kọ̀ọ̀kan àwọn aṣáájú ní àwọn kẹ́kẹ́ tó wá mọ̀ kí bàbá wa tó máa sáà ṣé ẹ̀rọ òbí ní mọ́tòmọ́tò anẹ́bí ní iná ńlọ ajẹ̀mí yóò hípò lè kà máa ọba tó rẹwà lọ́lọ́wọ́ pẹ́kẹ́ ẹ̀ náà rẹwà ìyẹn tó mọ́tòmọ́tò ẹ̀sìn oníkàwọn ẹ̀rìn lọ́kùn káàrin àmẹ́bíwá ní alkibur máa tó ń jẹ́ kíbur mọ́tòmọ́tò bákòrò hap kéèyàn lódodo ó sì gbá dànù kí ni ó jẹ́ kéèyàn tó àtọ́jú gbà tó lè lọ́dọ̀ ẹ̀tẹ́ mọ̀ lórí pé gbéraga pàápàá ti lọ kọ́lí fóun àtẹnìkan náà tó ń fa ọ̀rọ̀ kákèéfì o àwọn bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí náà máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ìwọ àtàkùn

ìyẹn ò lọ ìwà mọ́tòmọ́tò ní kọ́ ródòdó kọ́ mọ́gbà torí pé èmi àti ẹgbẹ́ àjọ ń lọ́rọ̀ ẹ̀sìn kí ni à ń wá gẹ̀ ṣé wọ́n dòdò ńlá wá. alimami Shafi'i rahmatullahi alayhi ó ní bẹ́ẹ̀ mi àti ẹgbẹ́ àjọ ń jẹ mọ̀ náà bọ́ra ìfẹ́ mi máa ń ni pé ó jẹ́ pé ẹnìkejì bá jọ ń dìbéètì ọ̀rọ̀ yẹn ní ìfẹ́ kìkì ẹ̀ jódodo pé pé mo tún ní mọ̀ mí látọ̀dọ̀ rẹ̀ kó kó tèmi nu ọ̀la kó tèmi bá jó dodo rẹ̀ pé tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni wíwà pé ìdí òní mo kàn fi nílẹ̀ fẹ́ni kejì ni ẹgbẹ́ tí ẹ bá tó dodo ìdí mi mọ̀ tẹ́lẹ̀ mo tún fi tiẹ̀ fún un ṣùgbọ́n apá bá ń jiyàn ọ̀rọ̀ àbẹ̀tẹ̀ wa ni ó mú pé ẹlòmíràn ilẹ̀ ìgbà yóò tún máa yí ẹ bọ̀t bọ̀t àbúkú sábàtúndà wò gbọ́ kílẹ̀ ẹ̀ tó wò nígbà tẹ́lẹ̀ ti hàn tó ká kíyèsí tó dodo bá ti hàn tó wa wá kí aládùúgbò ní ìwà tẹ́ńbẹ́jọ jẹ́ ọmọ kíláàsì kan ní àfa àfọmọ kéwù ní gbogbo tó ló bá ti wá agbọ́dọ̀ gbà ṣùgbọ́n kọ́ lódó rẹ̀ kí yẹn kí yẹn gbọ́dọ̀ ní ká mọ́ ju wọlé ìwà kíní mọ́tòmọ́tò ni torí pé yẹn fẹ́ ríra rẹ̀ ó fẹ́ rí pé òun ju òdodo yẹn lọ ó fẹ́ rí pé tóun bá gbà kó òdodo yẹn ń bẹ́ẹ̀ ni kéèyàn gbà fódodo iyì ni ànábìyẹ pé ya pé ní mọ́tòmọ́tò ni kéèyàn lódodo kó rẹ̀ ti pẹ̀lẹ́ kí kó sì mọ́ ju wọlé bákan náà wọ̀gá kù náà kéèyàn mójú kéré àwọn èèyàn yókù kéèyàn máa kú sínú jámọ́ ẹ̀jẹ̀ kankan tẹ́yìn bá nírú eléyìí lọ́kàn ìwà mọ́tòmọ́tò òun là ń pe eléyìí. kí àwa tá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ká jìnà sírú nǹkan báyìí. hadith yìí hadith ibn Mas'ud Muslim wọ́n gbà wá. a pé ìwà mọ́tòmọ́tò léwu wọ́n ní alamma Iblis nígbà tí èṣù èṣù táwọn ti ń ṣe ìtọ́ Iblis ńgbà tó ṣe moto làánà Allahu ta'ala ọlọ́run ṣẹ́bilé kí lọ́lọ́run ní kó ṣe ọlọ́run ní kátẹ̀bà fún Adam òun lòun lè ṣe bẹ́ẹ̀ tóun ọlọ́run ṣẹ́bilé wàtọ̀rọ̀dà bákan náà ó lè kúrò nínú ilé ìfẹ́ rẹ̀ wọ́tọ̀wọ̀ àdá obìnrin náà ọlọ́run ṣèlérí pé ìyà ni ó jẹ tiẹ̀ lọ́jọ́ gbẹ́ndẹ̀ wàbí ìsàlùkọ́rọ́ téèyàn sì kángun sínú ìyájà náà rèé à ààyè tó burú ni o jẹ́wọ́ kí ló fún ìbùlífù débi tó fi di kèfèrí ìgbéraga ni ọlọ́ni wà ìdíkún nílé lè màláìka ti sùjúdò lè Adam ọlọ́ni gbà tó ń pa màláìka láṣẹ pé ẹ forí balẹ̀ fún Adam fàfájádù gbogbo ọ̀nà ṣe bẹ́ẹ̀ ìlà ìbìlìs àyàfi èṣù tásọ̀ yìí kí ló tún débẹ̀ ábà ó kọ̀jálẹ̀ wà tẹ́kìbàrọ̀ ó tún wá ti fáàrí ó ṣe ìgbéraga ìgbéraga lójú ṣètọ́n àkáánẹ́mìyàn káfìrí ó bá dínú àwọn atání náà kèfèrè tó bá ti ródòdó ìwà àtìyẹ̀kẹ́lẹ̀ jọ ń fa ọ̀rọ̀ ní orí kódòdó hàn juwọ́lẹ̀ àbí wọn náà lọ ń ka tírà ìrẹ́lẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ ọ ń ka tírà ọba ara àwọn kẹfẹ́ á ah, àwọn ẹ̀rí rẹ̀ o ètò pẹ́ ilé náà nípa lókí ni ọ̀juwọ́lẹ̀ ah, ń ṣe yàtọ̀ sí nǹkan ń rí inú tírà yìí tí wọ́n bá kọ́ra rèé kí ni ó ṣe bẹ̀rẹ̀ èwo ni ó mú ìtí àkọ́yọ̀ká ìta ti ń bá bọ̀ dáa bá fi kọ́ wáyé ìtọ̀rí lákọọ́lẹ̀ tẹ́rì gbé wá náà ní ọgbà ṣùgbọ́n tó bá fẹ́ ṣe ìgbéraga èèyàn nígbà ẹ̀rí tó bá bẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀nà èèyàn fi ń gbádànù yìí tó burú jù kéèyàn pè nírọ́ tí ìtọ́jú burú ni kéèyàn máa yí yí yí yí àbí kéèyàn máa ṣe kìyà ẹ̀rí alimọ́bìn kọ́ yí màtàwọn àfáàmẹ́ ní inú tó sọ ṣètọ́nù nù ó ní alkìyà tètè ìbáfẹ́gbò dodo oríṣiríṣi ọ̀nà lè yóò máa gbà láti fi gbádà nù forí balẹ̀ fádámà ẹ̀dàkùn ọdẹ mi látara ní ọdẹ látara rẹ̀ fún ẹ̀dá kò kíní ẹbí ìsìn kí ni fi ń wéra yìí kí ni àfẹ́gbòròrò náà ni inú ọ̀nà tí yẹn ń gbànà fọ̀rọ̀ tí jọra wọn àbí kéèyàn tó máa fi béèrè dáhùn béèrè inna Allah ya'murukum an tadhbahu sọ fún àwọn ọlọ́run ni ẹpa màálù kí ní ẹgbẹ́ lọ sí ẹnọpa ọdẹ àtẹ̀tẹ́kìdùnà òzùwà tó fi wá ṣeré ni àníbẹ̀ẹ́nu náà àwùjọ mi lá àní àkúnnamínà ìjà ìlú náà ṣeré àbíwájẹ́ wọ́n sọ bí ọlọ́run lọ́dọ̀ ọlọ́run nípa ìwà àwọn aláìmọ̀kan ànímí ànẹ́bí ọlọ́run máa mú ìṣeré mo sọ tó lọ́run fún yín láti gbọ́dọ̀ pé wọ́n fẹ́ juwọ́lẹ̀ fódodo wọ́n ní ìlú lánàá rọ́bákà yorùbá lana lánàá máa hì belon àbí béèrè lọ́wọ́ lọ́wọ́ bá irú màlúù wo kí ló kí ní gbogbo orú o ti oge ní ni ìwà onítẹríba ní ẹ̀yìn tọrọ ọlọ́run rẹ̀ tó ti fún

àwọn ọ̀bábẹ́ ọ̀bábẹ́ àwọn àtàwé láti ìgbà àtẹ̀là àtàwé láti ìgbà àtẹ̀là ká máa yí lọ́rùn ní ìlọ́rùn sọ́tún sójú ilé yorùbá bákan náà ká jìnà sí ìfojú yẹpẹrẹ àwọn èèyàn mi. náà ẹni tí mo ọ̀rọ̀ tí wàá bá والخضوع لأمر الله عز وجل كتاب أقوله تتقدمني قبول الحق طبعا غير تقدمني وجوانكم وخضوع لأمر الله بقنا كان جوانه هو أشياء الله صلى الله عليه وسلم أجوانه بل يكاد يرى موتني نبي نبي أجل الله بقى وقال بقول يكاد ní rọ́bọ̀tì ẹ̀tẹ́ mi lọ́wọ́ ti rọ́bọ̀tì lọ́rẹ̀ ní lẹ́gbẹ́ ní lọ ṣé rọ́bọ̀tì mo yarí mọ̀ yẹn lọ́wọ́ wọn bí olú ọmọ ti sílẹ̀ ibi tẹ́ bá darí ẹ̀ sílẹ̀ ní lọ mo yẹ káàdì ti àti ọ náà ní. ẹ̀rọ ni báyìí yẹn bá sọ àkọ́kọ́ wo ni pé tó bófin ọlọ́run àbúrò bá lọ torí lápá àtàlùbà lókè kí máa sọ yàtọ̀ káàdì àmì tẹ̀lé yẹn bí bá ti ṣe ọlọ́run tọ́ba tó ní tẹ̀síwá fọ́nà ni pé ó ń gba òdodo ó sì tẹ̀síwá fáṣẹ ọlọ́ bákan náà káfíńdà ìjàlẹ̀ ìlú mùsùlùmí irú ló fi kó sínú ní kárẹ̀ra wa ń lẹ̀ fáwọn mùsùlùmí ẹgbẹ́ wa wàhádà máa ìṣèkọ́ rẹ̀ káwọn gbogbo yẹpẹrẹ wọn gbogbo wọn tó bá wù wá. ẹ̀rà ẹ̀lẹ̀ fún wọn fún àwọn èèyàn lé nínú tó kó sínú rẹ̀. lọ́gbìn ní àtàmọ́lá bá dẹ́ka lè wá sí láàyè àwọn ọ̀jẹ́ mi. ìtẹ́ríba rẹ̀ yẹ kó jẹ́ nítorí kọ́lọ́ mo jẹ kó jẹ́ lórí tó fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn wàá lọ́n tẹ́ríba fún wọn tẹ́ríba nítorí kọ́lọ́. ومن أقوال السلف في هذا الباب إنه رفع الإشواج صح إنه دوني تكمل تجربة قال الفضيل الفضيل بن عياد كان عن الإشواج يعني وأنه الإمام العابد الزائد الورع الورع وتقي ولقاي ولون ẹ̀ńtọ́ra ayé sáni. Ìmọ̀mù ní sọ pé ní nínú ọ̀gá àkọ̀jẹ́ ìṣègùn láàárín pẹ̀lú mọ̀tàwà gbé à. Ọlọ́run bá nífẹ̀ẹ́ onímímọ̀ tó jẹ́ onítẹ̀ríba tí èso nígbéraga. Wẹ̀rí kú fi tòlè áájú pẹ̀lú ìjàmbá onímímọ̀ onímọ̀tòmọ̀tò. Ọlọ́run kórìíra rẹ̀ níbẹ̀. wọ́n tàwọn sọ àdìlá ẹni tó bá rẹ̀ ra rẹ̀ lẹ́ torí gbọ́nà ọ̀gọ́ tàbí gbọ́ olùsíkìmà ọlọ́run bó fún ní àlùsíkìmà twenty six ọlọ́run fún ní àlùsíkìmà yẹ pé ọgbọ́n àti òye wàkọ́lá fún ọ̀rọ̀ ọjọ́ bá sọ àdá àná ọlọ́run ní kàkọ́bì ní nínú àbúdá ẹrú ìbá àwọn ọ̀rọ̀ àdìlá tó bá tẹ nípa tó ń tọ́lọ́ ọ̀rọ̀ fún àwùwá ọ̀sán ààlà ọlọ́run ṣe àgbéga fún. فقال أيوب أيوب سختياني رحمه الله تعالى كاننا وعطاه إلى شواجنا الإمام أيوب السختياني قل ينبغي للعالم قل يطلق لمن أن يضع التراب على رأسه ثواب لله عز وجل قل يا كسوري ìyẹn pé kó rẹra rẹ̀ nílẹ̀ bí ẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mọ̀ látara ibi yẹpẹrẹ ó rẹra lẹ́ẹ̀dẹ́ pé ní ọbẹ̀ lè máa tẹ̀mọ́lẹ̀ a ní mo ti yẹ kó rí wà ní mọ́rọ́ ní ọlọ́wọ́ àdàmọ́ àìjọ́gbà lérò pẹ̀lú yìí pé àlùfáàfù alàkàwà yìí wà ní mọ̀bà alága tuntun dáàlì la àìlẹ̀ yóò wọ́n ní kìí ti pé kọ́ mú yẹ̀pẹ̀ kan kó sórí ẹ̀ gbọ́dọ̀ kọ́ mọ̀ kọ́ fáyà ọlọ́run kọ́ ẹra rẹ̀ ńlẹ̀ gidigidi bí àdàpọ̀ ọ̀rọ̀ ní kókó dayọ̀ tó lórí ní pé kọ́ ẹra rẹ̀ ńlẹ̀ gan. wàfin náà kù bẹ́ẹ̀ á ní bá sọ̀rọ̀ wọn sẹ́yìn náà náà sàbí wọn jẹ́ pé kí náà ń pè ní tẹ̀lé bàtà wọ́n ní àǹtá kọ́ àlùmọ́ àti òní pé tó bá dúró lòlò kọjú wọlé pàtàkọ́dà láwù mímọ ìsẹ̀mẹ́ta kọ́ ti kí ní kọ́ bàbá fódodo látọ̀dọ̀ ẹni tó bá ti gbọ́ fódodo náà ni tó kọ́jú ẹnìkan lọ nítọ́ ti àti gbọ́ ọmọ mi tí mo bínú yóò máa sọ nǹkan fún mi.

àgbẹ̀yẹpẹ tó dẹ̀ ẹgbẹ́ àbókà kẹ̀kẹ́ ọ̀kọ́ àwọn alákọ̀wé tí wọ́n ti mọ iṣẹ́ tí wọ́n nu. lọ́dọ̀ ẹ̀kọ́ díẹ̀ sì ni pé àkẹ́ni yẹn tó dé láti wọ́n fún yín níbi tó wà ní kùránì ẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò nígbà. bí a torí kójú ọmọ wọn ló tọ́ ni ta ọmọ mi àti gbọ́ àti torí kójú ọmọ yẹn. ẹ̀rù èròǹgbò òdodo tó bá ti wá kábà tó fìdí ẹ̀ múlẹ̀ pé òdodo ni tó bá ti múlẹ̀ ṣe pèlè àgbà ọ̀tọ́nà mọ́rin kòkòrò dìnnà rọ̀ṣùmọ̀ ọláwọ̀ sàhálà mọ́rin kòkòrò dìnnà ìkànnì àwọn ẹni ìṣíwájú wa náà ẹni tó bá kọ́ ìmọ̀ lílẹ̀ àmọ̀ láti lò kàfàrà

ìkànnì àwọn ẹni ìṣíwájú onígbà alámúnẹ̀lẹ̀ ẹ̀yìn ó la kọ́ ìmọ̀ ní dúnìyà nítorí ayé pé àwọn kẹ̀kẹ́ náà nígbà àánú ìjẹba àánú ìjẹba fàábà lè ẹ̀yìn ilẹ̀ ayé àkónà nìlà ìmọ̀bá ta fún bẹ́ẹ̀ torí tọ́lọ́ nínú ìwàtọ̀ wa wọnú mọ̀tòkà àtẹ̀yìn torí ayé kọ́mọ̀ ẹlòmí ọlọ́sàn-án ṣé gbígbà tó wọlé ẹ̀kọ́ nítorí ọ̀rọ̀ ayé kan lórí ìgbà tó bá rí mọ́ òdúdú ah àti ní èdè nǹkan ayé torí tọ́lọ́n ìmúwà rọ́yàn ẹ̀tọ́ rẹ̀ bí mọ̀ ṣiṣẹ́ nù alimọ́mù sọ pé ní ọmọ́sọ aláwọ̀wò lè mẹ́rin àmẹ́ ẹni wá kó mọ̀ sí èdè pé jẹ́ ló mẹ́rin ṣe ó mẹ́rin ṣe bá àrí ni ó mẹ́rin ṣe gbájúẹ̀ láwùjọ ní rádà òun pàkàrọ̀ fáàrí ló kún lé kó ti bó ní fáàrí bí tẹ́lẹ̀ kó tó kọ́mọ̀ ìgbà tó wá kọ́mọ̀ fáàrí ó lè kú sí tó mọ̀ sọ̀kọ́ káàkiri ni ẹ̀rẹ́ lómi ẹ̀ní mọ tó mọ̀ náà ẹ̀ní mọ tó wà lára rẹ̀ mọ́kò ní ìrìn àdúgbò kọ́mọ mẹ́ta dání àdúgbò kó kọ́mọ wọ́n wá débi jó ìfẹ́ ṣe káàkiri ẹni máa ń tẹ́lẹ̀ ìrìnsẹ̀ sí ìgbéraga ní tí ẹ bá kọ́mọ̀ nítorí tọ́lọ́ ìmọ̀ọ́rọ̀ yẹn ìkẹ́nu àwọn akọrin oníta wá bá takọ́gbà mẹ́lẹ́mẹ́ láhà lè náà bèrè ní aláàtọ́wọ́ ìmọ̀ ìwà òwúrọ̀ fèèrú oníta wá bá ní tẹríba fàkún ọ̀ọ́dà gẹ́gẹ́ bí kàmẹ́yìn ìràwọ̀ láàrínà bèrè tọ́pẹ́ tí bá wọ́n yóò hàn sí tí wọ́n náà bá wo òkè lásìkò alẹ́ táwa yìí tí kò bá bọ̀ wọ́n máa ráwọn ara wọn níbo lókè ẹni tí bá wọ́n rí aláàkọ́kọ́ àbúdó ẹgbẹ́ bí odò lọ wà ọ̀ọ́rì ìràwọ̀ yóò rẹ̀ ṣe àlábọ́pọ́pọ́tìlì máa lórí omi tó bá lórí bíríìjì dúmọ́tà lásìkò yìí tí bá wọ́n wà lókè tí wọ́n mọ̀ rí falẹ̀ ọmọ ìràwọ̀ yẹn nínú omi ìràwọ̀ kúkúrẹ́ láàrẹ̀ tẹ̀lé lórí ọ̀rí ṣùgbọ́n wọ́n wà rọ̀ fẹ́ ṣùgbọ́n mi tó wà ìbò ní ayé tó dáná ẹgbẹ́ ọ̀ọ́dí àwọ̀ yóò rẹ̀ sí ẹ nínú omi ìbáyìí tó ga ló wà. bẹ́ẹ̀ lẹ́nu mí ẹni tó jẹ́ pé ní ó yóò rẹ̀ sí ẹ ọ́ tó kó ọ́ ní bá kọ̀rọ̀ ṣùgbọ́n tó gbọ́ ìró rẹ̀ ní lé ní báyìí. bóyá ní ẹ̀ka ìtọ́jú ọba ẹnìkan bá bèèrè lọ́rẹ̀ pé alágbẹ́jẹ́ ah, fọ́mù ọtún ah, ah, dé Kánò ọtún mọ̀ bẹ́ ẹ̀yìn ẹ̀dúgbẹ́ ni yìí àfihàn lánà ṣùgbẹ́ ilé ò ní bẹ́ẹ̀ nípa onígirimọ́ta ọ̀rọ̀ onígirimọ́ta tó lè wà nípa táwa yìí àbí tó kì gbogbo ẹ̀ tó mọ̀ sí láti tẹ́bá dé gẹ̀ẹ́dọ̀ ó mẹ́kù rẹ̀ tó mọ̀ nínú báyìí gẹ̀ẹ́dọ̀ ó tẹ́lú ọmọ mọ́ ó sì ní wú lọ lójú títì ẹlòmíì sì rẹra rẹ̀ lẹ̀ tó yẹ pé ní ibi tó ti mọ̀ ibi tó pọ̀ jù ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ìràwọ̀ sáàrin inú omi láyè tó rẹlẹ̀ ṣùgbọ́n ibi tó wà ń kọ́ àyè tó légé ní àyè tó ga ní tẹ́bí ní ẹwà gbọ́ ìsàmì bí yóò lẹ́yìn ìsàmì náà sàwà gbọ́ àtàkà àtọ̀ mọ́ sí ìtẹríba gbọ́ yé o kọ́ wa lọ tẹríba kọ́ máa sọ̀ lẹ́ ní o níbi wíwá mọ̀ àtàkásùn mi ní àlìkà ní má ṣe ìmẹ́lẹ́ ti káwámà ọ̀dà wa tó máa lè kọ̀dọ̀rọ̀ bákan náà láti lè kí apẹ̀pẹ̀ sójú ọ̀nà tó náà lókun ìgbà tó lágbára láti ṣe ẹlòmí pé ẹlòmí kà kó tẹríba kó ló dúdú kó mọ̀ sọ ẹ̀ka ní tẹríba ìyẹn kọ́ wù tẹríba kọ́ ní àtúbọ̀yìn rẹ̀ ọ̀kọ́ la ṣe ń fi Islam rahmanahu alimami fún sẹ́miyà wani ní iná lọ́ha ọlọ́run ọba yóò bídò lè mọ̀ kúta làlùfà kúrò lùfà kúrò làbẹ̀. ọlọ́run tó rira ẹ tó jẹ́ oní alákọ onífààrí ẹni tí ń ṣe àrùn pẹ̀lú tọ́lọ̀ fún nímọ̀ ní àbí nǹkan mí. wàá bá kẹsí ọ̀nà ìyá ní ìdàbọ̀ àdìmọ́. a ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn أنه يبخل بما عنده من من العلم ويختار به ẹlòmíì mà tó wà lọ́wọ́ rẹ̀ yóò máa fi ṣe fáàrí yóò máa sakọ yóò máa fi ṣàwọn kò ní sáwọn èèyàn pàdé ìgbèdá ní kàfàwà gbogbo ìtọ́làbí bàbá àbìlẹ́jì wàtàkàbọ̀ ìlànà ẹni tó ìdá akéjì eléyìí tó ní kéèyàn ní tẹríba láti pọ́n ìmọ̀ láti pọ́n ìmọ̀ ká eléyìí ní ìtàfẹ́ sáké nínú ọ̀nà sí àbí àbá tó ṣe fún wa fún ìta àti mọ̀tẹ́lẹ̀ oníkọ́mọ akẹ́kọ̀ọ́ jẹ́ olùtẹríba gbogbo tí wọ́n sẹ́lá ti máa ń bá ti bẹ̀rẹ̀ tí wọ́n náà ọ̀jẹ̀ kan búrọ́dà yóò fún mọ̀ pé àhà wọ́n sẹ́lá sí àwọn ọmọ ẹ̀yìn ọmọ èyí sì mọ̀ ṣe fáàrí nígbà tó ń kọ ọ̀tẹríba ìgbà tó ń sàlàyé báyẹn ọ̀tẹríba tí wọ́n ti fáàrí kílẹ̀ yìí mọ́ alukọ́ mẹ́rin lẹ́yìn lọ tíráta ó tíra tó sàn níbi lẹ́tí kà ní ọba bákan náà ṣùkúrú ní ọ̀là máa yí alẹ́bí náà sàpàtà mi nìkan àbájọ nàbí àtúnlá wọn tún ṣe fún wa ni pé gbogbo àwọn àfáà tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọgbọ́dọ̀ dúpẹ́ fún wọn wàdùn áàkìlá fún ọgbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn pàtàkó ní alẹ́ ìgbẹ́ bákan náà ọdún gbọ́dọ̀ máa tọrọ ìṣe ọlọ́run fún ilé nínú nàìjíríà tó ń fún wa ní. فقد روى أبو داود في سننه عن أبي هريرة رضي الله تعالى عنه أن الإمام أبو داود روى عنه سنن قبض أبو هريرة عليه أن من لا يشكر الله máa ń la ẹ̀ṣùrù náà fà ẹni tí ò bá lè dúpẹ́ fún yàn kò ní lérégé ni ó lè dúpẹ́ fọ́lọ́ ẹni tá a láfa mi látara rẹ̀ àti pẹ̀lú. a ní ṣùkúrò lè rẹ̀ dàmọ́ lè fà á ń dúpẹ́ fún àwọn tí wọ́n kọ́ wa à ń dúpẹ́ orin wọ̀lùmọ̀ àrùn òfin wáàdì àìpẹ́ká dúpẹ́ orin adúpẹ́ dáadáa sáárì látara ẹnìkan ọ̀ràn yẹn ní torí ọlọ́ni alùjàgbá olùfẹ̀fà ní ìlànìfà dáadáa ọ̀lẹ́fẹ̀ kájú pé lọ dáadáa lọ. bákan náà ọlọ́run kọ́ wáyé kiri ńlá òṣà kiri ọlọ́run wa sọ́nà wa sọ́nà yóò tó gbogbo àwọn olùdókòwò lẹ́sàn-án wọ́n lọ́wọ́ àbọ̀ ẹ̀jẹ̀ náà fàṣùkùrù àwọn àlàyé àkúnlọ̀ nílá ẹ̀rọ ẹ̀jẹ̀ àkọ́kọ́ pẹ́ta lákọ́kọ́ fún ọlọ́run wa ní bisalayi ale àtẹ̀yìn fún wàhámùdù àdùpẹ́ fún wàzíkìrì bákan náà àmọ̀ náà ti ọlọ́run wọ́tọ̀ àtù arápá ń dúpẹ́ fọ́lọ́ ni pé àtẹ̀ láti ọlọ́run wọ̀n ìtìrọ́ ọmọbìnrin mọ́tò ìwà àláàrí bákan náà àfihàn òòrè wa. Súnmọ̀ tẹ́ mọ̀n àṣàna ilé ìta bákan náà ọdún pẹ́pọ́n ìtọ́jú dáadáa fún ẹ kàlùwáàlì dẹ́yìn gẹ́gẹ́ bí àwọn òbí méjèèjì àdùpẹ́ fún wọn. wọ́n mi náà kọ́ mi náà fi fáànà ilé nínú ọdún tó ṣe dáadáa fún ẹ dáadáa púpọ̀ ẹni mọ̀ ṣáájú kù àwọn àfáà rẹ̀ alẹ́dínà àtàkùn kàlùfà àwọn tó fi dáadáa mẹ́ẹ́ الكتاب والسنة وما إليهما أفنما القرآن أفنما السنة وهذا الحديث العظيم أن حديثي حديث وقت لا لا يشكر الله من لا يشكر الناس أن حديثي الذي ذكره الشيخ معناه كما قال أهل العلم a ní ìtumọ̀ rẹ̀ ni pé máa àfẹ́sì sọ ìrìnlá ìwà pàpàlì ṣúfẹ̀rẹ̀ lá fàálà ńlá yẹ́ṣùkúrò náà fàálà màárù fẹ̀lú yẹ pé ọlọ́run ní ibi ṣe kò ń gẹ́ láti fi dúpẹ́ fọ́nà ẹni tí ìbá dúpẹ́ dáadáa fáwọn èèyàn sí. wàkílà màánà ẹmí ní ìtumọ̀ rẹ̀ ni pé anna adam ṣúfẹ̀rẹ̀ náà sábàbù lè tàmàdí yìí fìlbà pẹ̀lú wọ́n ní ẹni tí ò bá dúpẹ́ fún yẹn àìsí dúpẹ́ fún yẹn ní ó jẹ́ sábà bí tó fi máa tẹ̀rì nínú ìbàjẹ́ hàtà ìfẹ̀rọ̀ ní àmàláì àlẹ́ yìí ọ̀la ìṣòro àlẹ́ ha ẹni tí ó fi lórí ọlọ́run gan tí ó tẹ̀ ní mọ́ lórí torí pé dúpẹ́ fún yẹn náà tó ṣe pàtàkì wọn náà ní kí adúpẹ́ fún ẹ tí wọ́n bá kọ́ wa ní ìmọ̀ àlẹ́ bá fún ọ̀sán ó ní mọ̀nkọ́nà ilé ìkùn màrúfà ẹni tó bá ti dáadáa tó fún ẹ pé àníbi òtọ́ ló dáadáa nẹ́kẹ́rà lọ́nà wá sí ìfìyà ti ṣàrù ẹni tó bá ti dáadáa fún yín kàkà tó wúwú ẹ̀yin ẹ̀sán lẹ́sàn dáadáa. anábìlẹ̀ ẹ̀sán lẹ́sàn dáadáa fàyín làm tẹ́jì fún máa kò ká fìrúhu tẹ́ẹ̀bá ní tẹ́ẹ̀bí sẹ́lẹ̀sán dáadáa fàdé òwúláwú ẹ ṣàdúrà fún hàtà sáró àlẹ́kùn kọ́díkà fàtúmọ̀ tó ń pèrè pa àárín ilẹ̀ sí dáadáa ní ọ̀sánmẹ́lẹ́sán dáadáa wọ́n á kú bí ẹ dáadáa ní ní ọ̀sán ìṣe dáadáa tí wá ẹ̀ tí wọ́n kọ́ wa ẹ̀ wọ́n kọ́ wa àwọn ilé náà lẹ́kọ̀ọ́ kákìyèsí tó láàrin yẹn tó yẹ pé láwùjọ wa yóò mú àwọn èèyàn yóò sì máa kà wọ́n lọ gbogbo àfọ́ àdáadáa àtọ́jẹ́ pé ní bóyá bídíà ló fi lọ́lẹ̀ náà ní àwọn àfẹ́ ìsinú àti tó ń gan òmò ìgbàgbé àti gbogbo rẹ̀ tọ́kọ́ wa kọ́nà ojú dada fún wa wọn kẹ́ ẹ̀ bá débi ó kọ́lé ọkọ̀ kan kó tún ní líìsì àwọn owó tẹ ẹlòmíì náà pé ah, eléyìí ògùn òun rẹ fún náà ló ń gbà tó wà ó lẹ́kọ̀ọ́ ẹ̀rí wa mi àkọ́ àti sálàkó wàlẹ̀ ẹ̀lámà wọn nínú ọ̀rọ̀ àwọn àpá ẹ̀sìn lórí káṣí dáadáa fún àbí tí adúpẹ́ fún àtúkọ́ wa yìí oní ọ̀rọ̀ tọ̀wúsù wa tọ̀wúsù ìtẹ́nà tàbí nínú nínú àwọn bàbá àfọ̀hábà ó ní mínà súnà ó ní súnà áyìn wa kọ́rọ́ àrùbá oníkábọ̀ òyìn mẹ́rin kan àlàáníwò onímímọ̀ onímímọ̀ àbọ̀wọ̀ rẹ̀ wọ́n kò ṣẹ́yìnbà wọ́n

ìyẹn ò bá mu. pọ̀tùsọ́ọ̀n bákan náà olórí aláṣẹ kódà kó jẹ́ pé ní ìtànẹ́bí sọ pé ẹ padà láwọn olórí kẹta yìí gbòdèdè kódà kó mú gbòdèdè àpọ̀wẹ̀ àwọn tó bá jẹ́ aláṣẹ fún wa wàlúwàlì àti bàbá ẹni tọ́bá tó kí bàbá ó ti kó ìyá náà sínú ọ̀pọ̀lọ̀ شعبة بن الحجاج شعبني كل ما سمعت منه حديثا وبين دبات بادي سلنوي فأنا لو أبو متدلوله يعني قاعد يكتم متدوم ودوي فيما تفيد من هذا أيقني كاسي دادا أبو تاتي كمان nítorí nípínlẹ̀ ni ẹ̀gá wa náà lọ́rọ̀ dídọ̀ ọmọ ọ̀dọ̀ òun ló ṣe kí ni wọ́n wọ́n tó kọ́ àdúgbò tó kọ́ súnà lọ́wọ́ ẹni o pé káwọn ní àfàtàmọ́ lóye fún kí jimá kí wọ́n mọ̀ ọ̀rọ̀ ṣúgbà ń bí tẹ́bá mọ inú àwọn tó lè lọ́nà sálá máwọn níbi dí àṣúgbà ni o tọ́ ẹ̀kọ́ ọ̀sán tó yẹ pé ọ̀hún fún ọ̀sẹ̀ kí wọ́n máa tó wọn tó ẹ̀kọ́ máa tó kí jimá fún ọ kọ́mọ lọ bá gún orí nǹkan kọ́ lọ bá ń tú ṣúgbà tó pé lé iná àfàtàmọ́ lọ́fẹ́ kó lè máwọn níbi dí àgẹ́ ni o àwọn tó ń sọ pé tó bá gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ṣe kí ni àtàn dúró déédéé ní àwọn oúnjẹ kí ni mọ́ wọn alẹ́ rèé tó ní mọ́ lọ́nà tó tọ́ tí èdè pa amúyàn lẹ́rú alẹ́ rèé lọ́dọ̀ àwọn ènìyàn ṣíwájú. àkọ́lá yẹn ti fún ìsàlẹ̀ yìí rọ̀ṣùmọ́ ọ̀la ọ̀sán àná táyà fún ìsàlẹ̀ yìí ana adìmú lè ṣàfihàn torí pé ó sábà lọ́dọ̀ àdìmọ́mù ṣàfi ṣé èmi mọ̀ ń tàbí àfún mọ́mù ṣàfi o hàtà fífọ̀ láti bẹ́ẹ̀ òbí lórí ìhòòhò inú àgbà tí ṣe pé orí ìdúró ni ó ṣe fún ṣàkóso fọmi náà ọ̀kọ́lá ahmad alimọ́ muhammadu rahimahu allah ta'ala ó ní ìsábùn àwọn mẹ́fà kan wà alìbò láwùn èyí máa ń ṣàdúrà fún wọn fọ́hárọ́ lásìkò sàárì bá dúwà máa ń gbà sílẹ̀ bá fẹ́ mọ́tọ́ ó ní àdúhùn nínú mẹ́fẹ̀ẹ́fà ẹni àṣàfẹ́ yìí alimamu ṣàfihàn èyí torí pé imamu ahmed mẹ́rin sàǹfààní lọ́dọ̀ wọn sọ̀kánàlá imamu ṣàfihàn tó sàǹfààní lọ́dọ̀ tó ti pé nígbà tí imamu ahmed pàdé imamu ṣàfihàn bí ọmọ kéwì ìwọ́n sàǹfààní lọ́dọ̀ imamu eh, ìyẹn pé imamu ahmed sàǹfààní lọ́dọ̀ imamu ṣàfihàn oníṣòwò sàǹfààní lọ́dọ̀ imamu ahmed ìwọ́n ṣàfihàn náà kẹ́ tó bá ti kàn bí àdìsẹ́ lọ bá الخطيب رحمه الله تعالى الإمام الخطيب البغدادي أن وكفى يجب على المتعلم أن بين لجنة فإن تجمع كيكو الاعتراف بفضل الفقيه كيوم يافار والإقرار بأن العلم من جهاته اكتسبه وعنه أخذه يذكر قيمة látọ̀dọ̀ ẹni ló ń kiri agbègbè ẹ̀ ló gbà wá ẹ̀kọ́mọ̀ ìdílé ọ̀kọ́lá ṣẹ́kù Islam dùnfẹ́mìyà ẹ̀kọ́lá rọ́jọ́ ọdẹ aláàmọ̀ òṣàgùn ẹ̀yìn èèyàn tí àfáà kan bá kọ́ عرف قدر إحسانه إليه وشكره أني قوة لي دادة في مخصص الزبير وقال سعدي رحمه الله تعالى الإمام سعدي أنه ينبغي للمتعلم وتفنسين قيمة أن يحسن الأدب مع معلمه كل كو فافارة كو ويحمد الله بما يسر له من يعلمه من جهله قد يقول بقول نبع إذ يسر له عفوا قد يقول أن تسيرون فوق kọ́ọ̀rẹ́ ni kí yóò kọ ẹ yọ kúrò ń bí àìmọ̀ kan tó wà tó bí ẹsẹ̀ kò kó tó máa ṣàdúrà fún ẹni tí ń kọ́ ádìrán àwòkàríbà ó wà mẹ́rin ní àdúgbò sí ń bẹ̀ ẹ̀rù àwọn nùsùsù wà látọ̀dọ̀ àwọn ẹni ìṣíwájú mùsùlùmí فقال الشيخ ابن عثيمين رحمه الله تعالى علماء ابن عثيمين انه ان على طلبة العلم يتجرى يا فهم ما كفر اني احترام العلماء وتقديرهم kama kọ́mọ àfẹ́sìn lé kama bírì wọn eléyìí tó ṣe pàtàkì ni ẹni tó bá tún kọ́ ẹ tó ṣàǹfààní ọ̀dẹ̀ ẹ̀ ṣàdúrà fún àwọn ìkànnì ló kàn wá lẹ́kọ̀ọ́ torí pé ní àwọn èèyàn ń lé lé mọ́ní súnà lẹ́yìn gbogbo àfa àtàkọ́ ọmọ ẹ̀yìn ọmọ àti gbogbo àfa àfọ́kẹ́kẹ́ kódà lẹ́nìkan tó náà ló kọ́ láwùjọ wa tó náà bọ́ sórí program ẹjọ́ lọ́dún tó sórí rédíò wọn sàrà fi yàwó gbogbo àfáwọn ẹni kò ń kébè rí ẹni wọn mọ kankan mọ́ eré yóò sì rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá kọ́ ẹ̀rọ ìyẹn sàdọ̀ àbùgbò lẹ́kọ̀ọ́ àwọn kan wà tán lè kọ́ ẹ̀tún ẹ̀ ní dúró déédéé tọ́nà padà ń ìwọ ọmọ tó dáa àdúrà ni wọ́n jó di ní pé ogun ẹtí mo ṣàǹfààní lára wọn kọ́ lóun kó ṣe dáadáa fún wọn ẹ̀kọ́ nù ọkọ̀ bẹ́ẹ̀ fún yóò lọ́nù tó wá bẹ́ẹ̀ fún orúkọ ẹnìyẹn pé lágbájá ọlọ́run bá ń ṣe dáadáa fún bóyá ọ̀nà kan ní ìrìn tí ò dáńtì tọ́nà wá ní kí wọ́n padà gbọ́nà tó dáa ọlọ́run bá tún sáà sí tọ́nà tó lè bá ṣe tọ́nà tó lè pọ̀ ṣàǹfààní lára rẹ̀ ṣùgbọ́n kì í ṣe kọ́ déta yìí tí ò dúró nínú nǹkan tó máa mọ yìí ẹ̀tọ́ tó dáadáa fún wa nù bẹ́ẹ̀ ní máa rò pé nǹkan nìyẹn ṣe ṣe gíní ó dáa àìmọ̀ ṣe bẹ́ẹ̀ oní tún náà rò pé ní tún ní sáàdúrà ìlú ti ṣí àwọn ìṣe bí ẹni pé yóò gbé ìwé àtẹ̀sọ́ àtẹ̀sí òtọ́ nínú àbá tó mọ̀ tó àbá tó ti nínú owó ìfúnná ìwé ìfúnnú ilé Yorùbá nílùú kíní nílùú kíní. kẹ́kẹ́ mi ìbí oúnjẹ náà ní lámàmọ́ lónìí bẹ̀rẹ̀ tó ń gbé ìsìlámù wọn kí ẹgbẹ́ alágbára ti dáadáa fún ẹ tí ó sì padà tí ó dúró déédéé tó náà ní tó wọ́n rí fún náà ọba sàdúrà ló ti ní gbogbo ẹ̀dọ́ ti dáadáa fún wa òun náà wà bí abẹ́ òsùn bẹ́ẹ̀ tó wáyé kó wá bẹ́ẹ̀ lè tiẹ̀ ní àmà ọ̀tọ̀ sàdúrà kó dé dákọ́ polongo yìí ti pa ṣùgbọ́n tó bá ká àwọn àbáwá tó kú tẹ́bẹ̀ lu kẹ́mi ọ̀sìn dúró déédéé àwọn ọmọ akọ́lù bí ètò lẹ́kọ̀ọ́ ni ọlọ́run kó ṣàánú wa nọ̀sí àti àbátú fẹ́ẹ́ fún wa ní àlùbọ́rò àni àlè ìbílà ìwọ́gbọ́ ọjọ́ ní súnà jìnnà sáwọn oníbídíà nọ̀sí àmìtò nílé yìí ó tọjọ́ máa kẹ́kọ̀ọ́ jìnnà tó níbídíà wà kúrò bèjì jìnnà sí máa kàwé wọn wọ́n lọ́la máa ń sùn àtàwọn àpáàtì ọ̀dà pàkótó rìsìm àti ìwé tí wọn náà tó bá ń pọ̀ torí pé pọ́ìsìn ní ẹ̀rí tó máa ń pọ̀ nǹkan mọ̀ wọ́n mọ̀ fi hàn pọ́ìsìn yẹn sí dáàmú anìkájú yẹn sí kámọ́kàwé àwọn tí wọ́n dúró déédéé. ilé ìdí ẹ̀sí àbáwọn àfẹ́ẹ̀sì máa ń ṣe fún wa. báwo jọba nínú ààrẹ tó máa polongo ìwé àwọn èèyàn kan tẹnu ń kùn tí wọ́n dúró déédéé fẹ́gbẹ́ àwọn tí wọ́n ń kọ́ náà fi kó ń sábà dá wàhálà lẹ̀ lágbàáyé nǹkan náà náà ní alimọ̀ agbórí tí ò bá ti ní mọ̀ mú fún ara yẹn. àpẹẹrẹ ni máa yí ọ̀rọ̀ ìbòbìnrin lọ́wọ́ ni máa yí yí yí àtàwọn ọ̀rọ̀ míì ọ̀sẹ̀ ìdùkẹ́ mọ́ kàtẹ́ ọ̀gá ẹ̀fọ́ bá ta ọ̀gbà dùn ẹ̀. àwọn ẹgbẹ́ náà wọ́n mọ sọ̀pọ́tì àwọn tó ń ṣe protest. ẹ̀rí ó kórè àwọn íńtánẹ́ẹ̀tì wọ́n sọ bẹ́ẹ̀ báńkò rí báyìí ṣe Yusuf Qaradawi gbogbo tó ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbáwọn yẹn àwọn tó ń yìn ní resauratu Libya yẹn pé revolution tó tẹ̀lẹ̀ ní Libya ẹ wá di lọ́rọ̀ ọmọ Libya pé èèyàn mélòó tiẹ̀ ló kú lu yìí wọ́n sọ fún wa àwọn kan ẹ̀sìrẹ́sẹ̀ tó kú lọ́rọ̀ Libya kíkẹ́ tó dé gà láti lọ́rọ̀ kẹ́ni súnmọ́ fifty thousand kábà kẹ́ni tó pé ah, àdáńkápá yìí tẹ̀ ṣe dá kí èrè mú fún un kẹ̀mẹ́ ní ẹni bára wọn jà ó. sauratu Suriya ẹ lọ kàtà ẹwọn tó ṣẹlẹ̀ ń síríà fàwọn àti mísọ̀rọ̀ ẹ lọ wọn tó ṣẹlẹ̀ ń mísọ̀rọ̀ ní Egypt gbogbo táwọn ẹni nǹkan bíi two thousand and eleven náà ni gbogbo ẹ wa kò tí ì ọdún mẹ́wàá kí ẹ ti dúró lórí mímbà rí kó máa yin pé gbogbo tó ṣe dà ìjẹ́ tí a bá gbé sí ìlàkà ìfẹ́ ẹ̀ká tó kó ló ń gbé ní pé ẹ máa kàwé rẹ̀ àwọn tó rẹ̀ tó ní a máa kàwé rẹ̀ kódà àgbà tó yà tó tọ́ bá ń kàwé inú òrí kó bọ́ nínú òrí tí wọ́n náà káà náà kóra wá jọ ká ní dáwọn olóníṣẹ́ àmọ́tako kí ló wá rí bí sí níbi àgbélé èmi ààrí náà bí ààrí náà dàrẹ́ sí ààrí náà bá yíyó kí ẹ sọ̀kọ́ ló ń rí síbẹ̀ tí wọ́n lágbádé àtiwọ́ àti jẹ́lé bẹ̀ ní ìrora yíwọ́ ọ̀ ní ìwọ́n kò ní sí rẹ̀ pẹ̀lú fọ́ọ̀mù ẹ̀bẹ̀rẹ̀ ní iná lọ́nà àbí ẹ̀sọ̀nà fún ọ̀nà kẹ̀ <laughs> ọlọ́wọ́n di àríwá ká sí àwọn ẹ̀lú sí àwọn wàhálà ìtúṣẹlẹ̀ nígbà tí ń ṣe ìfẹ́ ló tu ara wọn ọkọ̀ òní rí bàbá rẹ̀ mọ́ káwà polongo orú rí àwọn èèyàn fáwọn èèyàn pé ní ìrìnkẹ́ máa kà látọ́ máa bá ló wọn jòkó ẹgbẹ́ tí ò bá wọn abáfẹ́ pé àwọn èèyàn ìlànà wọn ò dá kájínà ẹgbẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn afá máa ń sọ pé mọ̀gbọ́ wà tí wọ́n fẹ́ inú àtọ́lábà yìí máa ń rò pé àwọn ah, afá wà láyé ti pọ̀ jù ẹlòmínì ń rẹ̀ lè sọ tí mo á kà fún mi náà èmo gbọ́ lárúbá oyè ló ń lè jọ fún rárá wọn ẹni tí ń ṣe léyìí ó ń fi nẹ́sán ní òòlù lé ní níta mà wọn sálámù wa mà wọn ń fi ẹ̀sìn wọn síbi ìrújú ẹlòmínì ẹgbẹ́ mọ̀tútù àbá máa sọ pé kọ́ rí dáadáa bá fi pọ́ìsì sí ọ nígbà tó ọ̀rọ̀ ní pọ́ìsì ni dáadáa máa sọ wà rẹ lómi tó já bá sílẹ̀ tó dúró déédéé tó mú òṣè tí ò ṣe àwọn kúkú lọ ká kọ́ láti ní dáadáa nígbà tó lọ fẹ́ gba dáadáa sọ tó di aburú tó wá fara aburú yẹn kọ́ sọ̀rọ̀ fẹ́ bóyá àwọn àṣáyà ni bóyá ṣé àlójú bóyá àwọn kàwárí ni yẹnjẹ ẹlẹ́lẹ́ ẹlẹ́lẹ́ ìmọ̀ kíní kan yẹn jòkó tó afẹ́fẹ́ ń tí ẹni yẹn tó kó sí ní tí ò dáró bá rọ̀lù bóyá bí ìsìnká ló mẹ́gbà lọ́wọ́ rẹ̀ ààrẹ nìkan tó ní kíní kàwárí tó ní lára ká nìkan tó mọ̀ jòkó tó náà ni bẹ́ẹ̀ ti ṣíyà wọ́n ní àlùmọ́ àáfọ̀n àbúhárù ìgbàgbá ojú mi ó tó táwọn tó fi ṣe ló bá dọ́dọ̀ wọn ó gbọ́dọ̀ àti nìkan lórí tí ó jáde kó bẹ̀ mú tagbọ́dọ̀ jìnà sí alùgbéda àwọn aládàdálẹ̀ ọkùntúnbìhìm àtúntìní àtúnwéwò pọ̀ ọ̀làmọ́ nìtò àwọn àfá abú kájìnà sáwọn náà because nígbà àfá àdé mẹ́rin lọ sí kàtọ́ ẹlòmí mọ́ ságídé ẹni kí wọ́n kàṣọ kí káwọn ẹni tó dá ikúrú kẹ̀sí rí ẹsẹ̀ dún àpapọ̀ àtọmọ tó ta ló dìkà láti fáti àdé sílẹ̀sì pẹ̀tẹ̀ sí rí ikúrú kẹ̀sí rí o mo kà tó. àdé tó pòfẹ́sọ̀ nu àdé tó pòfẹ́sọ̀ ta ló dìkà tó. nǹkẹ́ tó yíyó tó àti ìrìkà tó ń bọ̀ láti mọ lọ bí tí ò kan hadith pẹ̀lú bàtàwà bínú tèmíyà ẹ̀mí mùjáládé fi sàkíyèsí sọ́lù pálọ́ sí kàtán ẹgbẹ́dẹ́ nìkan bá dúró láàrin wọn ní pé gbogbo mùjáládé fi tèmíyà wọn kàtán pálọ́ sí kàtán ọ̀gá mọ̀ ní wọn. káwé àlùbídẹ́ wọn ni àyà mi kẹfì ó wà ń bẹ́ o kẹfì tó bá ní wà ń bẹ́ o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwọn tíra táwọn afẹ́ni ìdíwájú sọ tó tó káwọn afáàmì ìtọ́wá tó fi dá ọlọ́ba sọ́nà ọ̀tara ń sọ fún àrẹ́sọ̀ àtẹ́bẹ̀ ìṣẹ̀bí ìlànà ànáyàbá ilẹ̀ yẹ pé pẹ̀lú gbọ́nà àwọn tí wọ́n fẹ́ wá sọ́dọ̀ mi àwọn làwọn ẹni rí wàrọ̀sọ̀rọ̀ sọ́nà na àlẹ́bìnrin ọ̀sọ́ báyìí pé ní akọ̀wá kùmá àká tí máa ń gbà mí alẹ́ ti tún bẹ̀rù fáwọn ní mọ̀nẹ́ẹ̀tì mọ̀nẹ́ẹ̀tì àlémù ìfà tẹnu rẹ̀ ó dùn tẹ́wọ̀n kó ní mímọ̀ ní ẹlòmíì ẹ̀dẹ́ mọ́bi tí ó ṣe ra rẹ̀ mọ́ tó kẹ́mọ̀ kó gbogbo fáwọn èèyàn rẹ̀ sẹ́yìn mú arúgbó ẹni rẹ̀ ni àníbìnrin á ah, ẹ̀rù wọn ń dà fáwọn ẹ̀jọ́ mi balùkọ́lọ̀ wà wà lọ́jà ọlọ́ni ọ̀sọ̀ fún ní yá ayé àgbẹ̀dì náà hàn ẹ̀rọ pọ̀lọpọ̀ nínú àwọn bíṣọ́ọ̀bù àtàwọn rùbáàn àwọn fadá àwọn rẹ́fẹ́ǹ fadà tẹ́wò làyàkùlù náà mú àlà náà ti bèlè bá yẹn náà bàjẹ́ o síwájú wa kárí kẹ́kọ̀ọ́ títí wọn padà wá náà jọ náà àtọ́mọ̀ mi wọ́n ń yẹn bàjẹ́ o ń tẹ̀lé

wàhálù ìgbéra àwọn oníbírí àwọn olùmọ̀káàlì kúrẹ́ lè hàt àwọn ẹlẹ́ni tó ń ya kó òdodo alẹ́kùn àdàtò tóró kọ́ńtò sára àwọn bí ọ̀nà míì lẹ̀ ọ̀nà àdáadáa wà àkọ́ ìdà pàkídà àpàkídà tí ó dá àdìsọ́kàn burúkú tùdọ́ ìṣẹ̀ríà tí wọ́n fi ń jọ ẹ̀sìn tọ́bí tí òfin ọlọ́run tí ẹnu máa rò pé òfin àánú máa pé lófin ọlọ́run fún yàn àwọn ní oníbídíà ẹgbẹ́ tí ó bá yọ inú wọn ní ta rọ́ọ̀fìdọ̀ àwọn rọ́ọ̀fìdọ̀ àwọn tani àwọn rọ́ọ̀fìdọ̀ àwọn làǹtọ̀ rọ́ọ̀fìdọ̀ àbúrò àdíyà àwọn làǹtọ̀ rọ́ọ̀fìdọ̀. ara ń rọrùn fìlọ. àwọn iṣẹ́ àná ń pè rọrùn fìlọ kí ẹni máa rọrùn fìlọ oníkéyàn rí jẹ́ẹ̀tì kan wọ́n ní zainu na abidin ibn ali ibn har ibn hussein zainu na abidin ìkànnú àtàṣe alágbàgbọ́ ni tó jẹ́ ọmọ ọmọ fáàlì bí ọmọ ọmọ kẹjì fáàlì. ẹnu ìlú lórí àwọn. wọ́n bá béèrè pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ń jọ́kẹ́ pé ìrẹ́ bẹ́ẹ̀ni múnà àlè bẹ́ẹ̀ni là ábídín. kí lọ́wọ́ ní sí àbúbákiri àti Umar kí lè mọ̀tọ́ sí àwọn ìṣòro tí wọ́n wọ́n bù wọn òun á àti Umar ìlàfà tí wọ́n àlífà fẹ́ jẹ ó wà fà ní tó dáadé bó tilẹ̀ jẹ́ pé mi ń bá bí ìmọ̀ọ́mọ́tò lè mọ̀fùdúlì alàlùfáàdìlì pé àlílólé tí ó yàtọ̀ wá mú ẹni tí ó tó ẹni tí a tún rí pé gbogbo òròyìn mọ́mù pé tí lára àti sẹ́yìn àwọn ọmọ tí ó yìí ò pé tí wọ́n gbogbo wájẹ́ pé sábàbí kí wọ́n lẹ́yìn ẹ̀mí anírun àbá anírun anírun bọ́ọ̀rọ̀ wọn ti rí wọn ó sì ṣàdúrà fún wọn. ẹ̀rọ ti fẹ́ kí ó bú kó bú abákẹ́rẹ́ àti mọ́rọ̀ ní ọwọ́ lọ yìn wọ́n rọ̀fàdínáàkà rọ̀fàdínáàkà abẹ́bí àrègbẹ́sì ẹ̀ ẹgbọ́rọ̀ yẹn yé kí ló dúró àwọn ṣé àlérọ́ fúdọ̀ wọ́n rí jẹ́ ti rẹ́nu àgbèdè ẹ̀rí. Náà ní rẹ́nu àgbèdè náà kọ́ nàbí rẹ́nu àgbèdè. Àwọn táwọn wá gbà wọlé pẹ́ àwọn ọmọ ẹ̀yàn náà kọ́ ní sẹ́yìn díyà alimoyimu ni pé àwọn ṣíà ẹni burúkú ni wọ́n àwọn tó máa ń súpè fún ọkọ̀ hábà ẹ̀yìn inú wọn lọ̀gá wọn tó wà lẹ́wọ̀n nàìjíríà tó ẹ̀sìn ìjìnlẹ̀ ọkọ̀ north rivaria tó bá ti wà láwùjọ ẹ̀ nímọ̀ títí pé náà tó dá wọn ní kékan fara pamọ́ tí káàdì kan bá wà láwùjọ yóò yẹ kẹmọ yóò mọ̀ pé yóò kú kébèrè kò sí ní báyìí ṣe ẹni tó bá ní orí àwọn kàwáàdì tẹ̀kírí ṣùgbọ́n ṣé àti àwọn farapamọ́ wọ́n ní ìfarapamọ́ yìí ìmọ̀fà tó dáhàn ìpìlẹ̀ gan ni rúkúnù kan nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn wọ́n báyìí mú ọ pé pàtẹ́ láti lọ́dọ́ láti kí Abubakar àti Umar ẹkùn ẹlẹ́ni ojú àti tí wọ́n wà nínú ìlú yóò fi ra rẹ̀ pé èmi ló yẹ kí n ẹni tó kí àyè náà làyè náà lò ṣe fara pamọ́ ta. ṣé àdúgbò yẹn ló dá ìpè náà sábà yẹ kó bẹ̀rẹ̀ lónìí òkè tó wáyé tó tún wá lò kúmọ̀rù pé ọmọ rẹ̀ gbé tó kúmọ̀rù lọ́mọ lẹ́ni tó lé ní kébèrè tó kí àyè náà lọ́tún lò tó fọmọ fún kébèrè ẹni kan ṣe àwọn ọmọ ẹ̀kan ṣe. nínú àtijọ́ tó tó wọ́ọ̀sì jù kò lè ṣe à. alimọ́ mi tẹ́lẹ̀ ẹni mi náà jù tó nà ẹni á ti bá bọ̀ ṣe ìjọba pa ìwọ́jú láyé oníṣíà tẹ́bọ́nà tó ń fi rọ́ọ̀tì wá sílé mi náà bí oníṣẹ́ jáde ní mo lẹ́tí kọ́ ọ̀dọ̀ ìṣíà ni ìjọba pa ìrọ́ọ̀tì láyé ìṣíà ni ẹgbẹ́ tí a ní ọdún ọdún ọdún ọjọ́ tó ti wà nípò Bùkárí àti Mùsùlùmí lọ́dọ̀ wọn tó mọ̀ kó tẹ̀ wọn rọ́ ẹ̀yẹ tó bá ti gba fásitì gbọ́ èyí tó kíní kan ẹ̀ńdọ́ wọn bá níbi Kùránì gan wọn tó fà á yàtọ̀ fún Kùránì níbi àlámúná ṣẹ̀rá lẹ́nu ọlọ́ọ̀ni wọn náà bá ti parẹ́ níbẹ̀ pé ọlọ́ọ̀ni wọ̀jà á ná àléyá tó hẹ̀rọ pé àlámúná ṣẹ̀rá kàkọ́dà ẹ pé àwa la ti parí agbá rẹ kódodo àwa ti àlílànà rẹ wọn náà àwọn àlékàn abẹ̀wọ̀n rẹ ni. sọ́kànnì bá sọ àwọn ọ̀rọ̀ fún nígbà tó ṣàlàyé ẹlẹ́kùnrin ẹ̀fà ìpẹ́ ẹlòmíì lè máa gbọ́ rọ́fídọ̀ kó máa gbọ́ sí àgbẹ̀ka àbọ̀tọ̀ ìka kan náà ni wọ́n o àbíkọ́ ní kò sí rọ́fídọ̀ nàìjíríà ń wà o ń wà nàìjíríà pẹ̀lú àwọn rọ́fídọ̀ kájínà sí ìlànà wọn ìní bá kọtíra tó fi lóga àti ní ẹ̀yẹ́mọ̀ lóga ilé máa ilé máa gbúdú lóga eré ìfẹ́ mú lóga ni wọ́n mú lóga wọ́n àti ní àkọ́ná olùgbọ́n lè kí ni wọ́n mú ọ̀pẹ́ náà wù tí ó lé débi fáìlì gbogbo olùbí tó kẹ̀ ní kátàbà àbí kátàbà pé ní kátàbà Abubakar àbí tẹ́lá Abubakar parọ́ wọ́n ní wọ́n mú báyìí jáde wọ́n ní àgbàjọ pé títí ibi tí ò dáa nìyàwó bá dínì mọ́ mú náà wù lọ́dọ̀ ọ̀ṣíà mú lọ́dọ̀ ẹlòmíì kódà kó kọ́ dáadáa kátó wá sọ kọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú tẹ̀síf kátó wá sọ kọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú hadith ẹni bí táyà ṣíyà tó fọ́ nìdé fún ẹ sọ àbúrò ẹ lè rí iṣẹ́ àkẹ́kọ̀ọ́ àbúrákì. alimọ̀ fún ọdún tí a fi lè yí nínú nàìjíríà ti tún náà ṣé àwọn ti sáàkì ni wọ́n jù pé ní iṣẹ́ àkọ́nìdé wọn ní kọ́ wọn lábùbákì. ẹgbẹ́ wọn iṣẹ́ àti ọ̀ká tó bí ìlànà ẹ̀ lápẹ̀lú rẹ̀ kò sí ẹnìkan tó ti àbúrákì rẹ̀ kò ní ṣe fúnmọ̀ rìtáyìsì wọn. ẹni tẹ́lẹ̀ ẹ̀mẹ́tẹ́sọ̀ lábùbákì rẹ̀ àjá àwọn eléyìí wà ó sẹ́sìn níjọba àwọn ẹni di ìránì mú ẹ̀rí ṣé àdẹ̀ ni wọn ẹ̀ ní sọ́pọ́tì lákàlẹ̀ máa dókòkò ẹni pé ìwádìí lẹ́sí ẹni kí ní kan wẹ́pọ̀ ìlú wọn náà àyàn fún àyàn yóò fi àtàlẹ́jì ìdẹ́bá nítorí ẹgbẹ́rẹ́ ìsìlámù lọ Ísírẹ́lì ní ìdààmú parẹ́ sí ẹsẹ̀ lọ lójú ẹ̀ fún Ísírẹ́lì ẹ̀ ní ẹ̀sọ̀ mọ́ bá wọn náà ní. mùsùlùmí ni ìrámi ó mọ̀ ẹ̀wù ń tọrọ ìráàkì fi tètè ìdí bó ṣe rí un àwọn ṣé ànákún àwọn ta lọ amẹ́ríkà mo wo àwọn ìṣẹ̀lẹ̀ kan ní àsìkò gbà yẹn tí wọ́n gbé wa tí wọ́n yé àwọn àgbẹ̀ mẹ́fà kan náà sọ̀rọ̀ àwọn kankan gbà yẹn. àwọn ọmọ ogun tí wọ́n ti àwọn tó wá láti rí UK ẹ̀yìn wọn ń wá ìtafẹ́ ẹ̀yìn ní àwọn ọmọdé ìjọba àwọn ní kí kí wọ́n ṣe ń gbogbo wọn ti ń gbọmọ àwọn olóṣèlú gàdí àwọn oníkẹ́ oníkẹ́ ọmọ lọ ní ẹ̀jẹ̀ máa ṣe ń wà ní bàtọ́rọ́ wọ́n wà ní kúfà àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ ní ra àwọn ṣé àlọ́pọ̀jù bẹ́ẹ̀. láti ń káwọn ní pẹ̀lú sí àwà bí ẹ̀ pàlúdà bí ẹ̀ Kirkuk àwọn ìlú bẹ́ẹ̀ bí ẹ̀ Baghdad ìrọ̀tà Amẹ́ríkà wà bẹ́ẹ̀ ní ń lo àwọn ẹni tẹ́tẹ̀ ẹ̀kọ́ lónà ń pa àwọn èèyàn lọ́bẹ̀ẹ́ Hmm? láti ìdí ìtẹ̀ àwọn tani àwọn tí wọ́n ti ṣe à àwọn tí àwọn kẹ̀kẹ́ tó gbogbo ìlú tí wọ́n jẹ́ pé ṣé àlódò ilé tiẹ̀ léra wọn ti kẹ̀kẹ́ fún wọn. ní àkọ́wá lọ tán lọ́nà ìkọ́ yẹ ọya àti gbé sọ̀dáàmù kúrò fún yín ẹ̀sìn ìjọba ara yín. ṣé ọkùnrin kẹta pé núrù lè máa lé kí kọ́nàkọ́ gbé wá ẹni òun yóò jẹ́ prime minister ìdúrà bí lọ prime minister lágbára wà lọ́wọ́ rẹ̀ gbígbé tẹ́tí tó ẹ̀jẹ́ wọ́n kàn sí fáàrí lásán wọ́n kàn gbé yẹn bẹ́ẹ̀ tó ń ṣe ṣé àlẹ́ gbé dòní ṣé àlọ́ pọ̀ tó yẹra. so àwọn ṣé àyẹ̀lẹ̀ ibi ni wọ́n àbátúndà kọ àwọn míì náà bí sá padà fún wọn lẹ́yìn ọkọ̀ ọ̀kan torí káwọn máa gbọ́ wọn lásán káwọn tí wọ́n ṣe tẹ́bi di ẹni wà fẹ́ bẹ̀sẹ̀ rẹ jẹ́ nínú tó wọ́ọ̀tì sí sí àmọ́ ìṣe náà ní nìka òmọ́tẹ́ àbí ẹlẹ́fẹ́yàwó láàrin two days seven thirty lẹ́sọ̀ pé two days nínú láti lé kíní láti fẹ́ ra wa o kí là ń pè yín jẹ̀mọ́ ìfìlẹ́ mi yìí o wọ́n ti mọ ọ̀rẹ́ rí fún wọ́n ti mọ ilẹ̀ máa ń rí àwọn ẹni ìṣíwájú kọ́lọ́n kó sànù wa níṣẹ́ sí àwọn àfáàbù àti ìlànà àwọn oníbídíà gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ táwọn ní èmi gan èmi tó jọ fún rárá mi wọn tán gbẹ́gbẹ́ wa lọ wọn o kọlọ́kọ́ sànú Thank you.